Ah, jí. ọmọ mi. ìlọ pè ní alẹ́ ìkún bá ọmọ rin ọmọ òfúra. bàbá mi. ṣọ́rọ́ wo eléyìí èmi ti jẹ ìdí ti. ṣe kidnapping case mo báyìí mọ́tà nǹkan ti ṣẹlẹ̀ o sinima titun tẹ́tẹ́. gambling risk give and take tit for tat trading ọmọ sa orí ẹ̀ kan tó sẹ orí ẹ̀ tẹ́tẹ́ ni risk tó lè já sẹ́nẹ̀wẹ̀. ẹ wo sinima titun tẹ́tẹ́ ó le jù suspense inú ẹ̀ yí bọ́bọ́ it's a thriller written and produced by mudukwe ọmọ salawu directed by sisi jaduade starring mudukwe ọmọ salawu kiki bakare victoria kọláwọlé ladifọlárin akimọgara victoria adeboye dadaola sokomi pẹ̀lú mi káyọ̀dé jerry ogunlẹyẹ darasimi ọmọsẹ johan gbọlá tóyọsí akínpẹ̀lú tósè ayé tèmi àṣìṣì jàdùadé tina òmùkọrọ jeremaya heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàgbà kọ́lé ẹ̀ ní tẹ́tẹ́ gamblen ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí àmọ́ pé onírẹ̀sì àti ilé ìtàgbà kọ́lé ẹ̀ the wedding day méjèèjì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní tó bá jáde <laughs> ẹ má gbà tẹ́tẹ́ gamblen lakọ́lé eléyìí o ó kọjá àfẹnuròyìn àwòtúwò ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká ọ̀làsíkò gbogbo egi bá fọwọ́ bà dídúró dún. tó bá lọ àná rámìrámì là ń rí ẹni kó rábò ẹ̀. èmi ò tiẹ̀ kú. ẹ jọ mi. ajẹnimọ́ mi. mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́. wọ́n ẹ̀wọ̀ ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí. ètè pàyà ọmọ yẹn. àjẹ pọ́nbélé tó ń fò lọ́sàn-án gan ni. irú ẹkún náà máa gbọ́ ní àwọn ọ̀dọ́. dọ́kún àjọyọ̀ o dọ́kún àjọyọ̀ o. Ah, ah fìkì fáka fìkì ọmọ ìyá jẹ ẹlẹ́nu oró elégbè ọmọ afẹ́pẹ̀já gbogbo ọkọ ṣépè ọkọ rìn lọ́tò kó orokòtò kó orokòtò ojú ọ̀run sùn dẹ́dẹ́ ìdá ikú ń dògbèrè lọ́wọ́ àwọn ajínigbé kidnappers nínú igbó ọmọ ìyá jẹ akọ ẹrẹ orúkọ burúkú tó ń bani lójú jẹ action packed movie lélẹ̀ yìí six percent ọmọ ìyí bọ́bọ́ ọmọ ìyá jẹ lakọ́lé ẹ̀ story by Jaiye Ọlákíkẹ́ lọ́mọ Ọlátúnjí Balógun ló produce eléyìí directed by Muideen Ẹ̀sáyédé starring madam sajẹ kíkí bákàrẹ̀ tóyìn aláwọ̀sá Victoria kọ́láwọlé ládìfọ́lárìn Victoria adébóyè dàdán lásùkànmí ìyá dábìrà bàmí adéníyì ọpẹ́ òkùnọlá ọmọwùmí arógundadé kéde abọ́lájí simple olúwa pẹ̀lú mi káyọ̀dé akínwọlé abíọ́dún prophetess princess fúnmiláyọ̀ kọ́láwọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pàkọ́lé ẹ̀ ní ọmọ ìyá àjẹ́ ọmọ ìyá àjẹ́ ti wà lórí youtube àwọn òtúwò ni ó kọjá àfẹnuròyìn ọ̀làsùkò gbogbo igi tí elégbèdè bá fọwọ́ bà dídúró dún. Ama, ama, ama, ama. Ama, ama, ama, ama. Eh. Alápàdìràwé, ọgbà gbórí ọ̀gá ṣẹ̀bọ̀. Odò ńlá, ọgbà jìbú ejò. Aṣọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ nílé alápà. Bẹ́ẹ̀ni. Ìkíní ṣe rómi rómi. Ìkejì ṣe wọ̀mí wọ̀mí. Ìkẹẹ̀ta ní bẹ́ẹ̀ bá tiẹ̀ lè wọ̀ mí ẹ mọ́dún mi wọ gbàgede ọ̀kan kọ́lọ́ méjì ó rìn ló mú kọ́mọ aráyé ṣekú pa wọn. bẹ́ẹ̀ ni tọ́mọ ejò bá gbọ́gbọ́ àti rìnpọ̀ ni ọmọ aráyé ò ní pẹ̀lú lọ́nà òkú tó kábọ́ síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí òjò lápá bá mi wá ń rọ́ ruru tó ń wọ́ ruru tó ń wọ́ òrùbọ̀ lẹ́yìn wọn. ìràwé ìràwé ìràwé ìràwé ìràwé ìràwé. ìràwé ìràwé ìràwé ìràwé ìràwé. Àpòrí ọ̀ka ṣẹbọ. Èmi la lápà níràwọ̀ agbórí ọ̀ka ṣẹbọ. gbogbo wa la lápàdéra mi. agbórí ọ̀ka ṣẹbọ. mo wọ́ ruru. mo wọ́ ruru. mo fà ruru. mo fà ruru. mo fà gìnìgìnì wọ́jà ẹ̀sìn mi. mo fà gìnìgìnì wọ́jà ẹ̀sìn mi rìn. mo débi tán ti ń japá mo bá wọn japá mo débi tó ti ń japa mo bá wọn japa. mo débi tó ti ń jẹsẹ̀ mo bá wọn jẹsẹ̀. mo débi tó ti ń jẹsẹ̀ mo bá wọn jẹsẹ̀. mo débi tí wọ́n ti ń fodó ìdùbúlẹ̀ jẹun mo bá wọn jẹun. mo débi tó ti ń fodó ìdùbúlẹ̀ jẹun mo bá wọn jẹun. bàbá wọn gúnyán kú pa. mo bá wọn gúnyán kú pa. fàlejò kú pa. fàlejò kú pa. nínú odó kú pa. nínú odó kú pa ojú ń tàlejò. ojú ń tàlejò. ojú ń tiyán nínú odó. ojú ń tiyán nínú odó. ẹran tí mo bá fẹnu sọ. ẹran tí mo bá fẹnu sọ. ẹnu mi ni ó kù sí. ẹnu mi ni ó kù sí. ọkà o ta ló sọ pé ọkà ò nílé. òjòlá o ta ló sọ pé òjòlá ò nílé ta ló la bẹ́ẹ̀ lọ sùn ta ló la bẹ́ẹ̀ ó lọ ta ló ní èrùwà jìgìnì jìgìnì tí ń bẹ lálẹ́ odò òjòlá o ọba awọ́ ruru ó wá. olúwa mi ẹ̀yà wá wò ayé ayé ayé ayé ayé lọ́tún wò ayé lósì. ọmọ amma amma amma amma ọmọ ọmọ eh. má bá àríjà o believe pé o ti win kéèsì àbí o ti jẹ lọ o jẹ lọ síbi kankan o ọlọ́run àṣẹ́dà ò oh, jẹ́ lọ síbi kankan jẹ́ kí n sọ fún ẹ gbogbo bíkíbi tó bá ń gbà nílé ayé ẹ mo máa máa cross ẹ ni tó bá lọ láàárọ̀ máa cross ẹ tó bá lọ lọ́sàn máa cross ẹ lójú oorun lóru máa cross ẹ ò níbi kankan tó fẹ́ lọ ìwọ ọlọ́run Elédùmarè ò ní ẹni wúyà tó fẹ́ lọ máa jẹ́ kó mọ̀ nbi ìdí tádìyẹ fi ń ṣu tí kì í fi tàn máa jẹ́ kó mọ̀ ìwọ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa jẹ́ kó mọ̀ pé aṣòro kọ ọkùnrin ogun ni mí ọlọ́run Elédùmarè gbọ́. aṣòro kò ṣé ìdí tí ẹ fi block mi nìyẹn àwọn tó ní agbobi ayé ẹ máa bàjẹ́ ni olórí burúkú balẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ṣọ obìnrin pé mò ń bẹ̀ ṣeré ni. ẹ ṣe sọ ní court ẹ wá dé ṣe páàkì mọ́tò ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹni àwọn sí mi ẹ gbé mọ́tò igbó ìbàjọ́. ó dáa tí mi ò bá gbé kó nǹkan tó fẹ́ ṣe kó wá ṣe màá jẹ́ kó mọ̀ pé tí ajá bá pẹ́ láyé ẹran ògún ni bẹ́ẹ̀ ni ìjọ tí ajá bá dẹ̀ fi ojú di ògún ọjọ́ náà lògún máa pa tógun ò bá pa láàárọ̀ á pa lọ́sàn tí ò bá pa lọ́sàn á pa la tí ò bá pa la ó máa pa lọ́gọ́jọ́ òru. tí ò bá pa lọ́gọ́jọ́ òru kan. ó máa kú láàsì ni yes ẹni ajá. ṣé rottweiler lẹ ń sọ ní àbí bulldog. I don't know. ajá ìlú máa jẹ ni. ajá máa jẹ ni olórí burúkú ogun wọ jẹko ni wo. sọlá ìburúkú ni. èmi àbáwọ. torí mo bá ń ṣe lẹ́lẹ́dọ̀. èmi olórí burúkú. bẹ́ẹ̀ni ẹ wá kí ni kọtẹ tún fẹ́ gan. jóná tó ń bá ní sùn lọ fa ní tọyà ni. pẹ̀lú gbogbo help tí mo ti ṣe fún yín láyé ẹ̀yin lè ṣe òṣìṣẹ́ tẹ ẹ ṣe ẹ lè ṣe sí iṣá. ọ̀rọ̀ ẹ máa ti ń sọ ẹ kó dé court. kò ní dá fún ẹ pẹ̀lú help tó ṣe fún mi. yes èmi. ẹ ti sọ respect yìí èmi ló ń lo ìwọ fún soj. kò ní yẹ ẹ wá dé sí ẹ block mi lọ́nà ẹ gbé akoto akoto àwọn ọlọ́kadà ẹ gbé sórí ẹ bá mi sọ̀rọ̀ kátikàti. eléyìí tèmi dé sórí ni akoto o ò lè mọ ẹ́sì ọ̀dẹ̀ ni example fìlà tí bàbá wa olóògbé awolọ́ tó ń dé nígbà tó wà lá example ẹ̀ lórí lórí mi yes. ṣé olóògbé adé irú káàpù ìṣòro káàpù eléyìí oru o máa mú yín lórí oru o máa mú yín orú lẹ dé sórí. ẹ sojè èmi ẹsọjì èmi ni wọn èmi ló ń lanu ẹ ló ń lo ìwọ fún ah màá jẹ kó wọlé kó má délé màá jẹ yes èmi ni mo sọ o tí mọ̀ mi màá jẹ́wọ́ ara mi fún ẹ màá jẹ kó mọ̀ yìí pé mo kéré lójú ni mo dàgbà síkùn yes n ká gbàlagbà fi ń jẹkọ àbẹ̀wé ló wà kò ní dáa fún ẹ èmi èmi ẹsọjì ọmọ ta ni mi o ọmọ ta ni mi o èmi ah àbúrò ìbúrúkú ni ẹni ẹsọjì èmi ló ń sọ̀rọ̀ sí báyìí ọlọ́run gbọ́ ẹran ẹ sọ̀jẹ̀ ẹran ẹyọ kan ṣoṣo òun ni ti máa ń jẹ tí kì í jẹ mí ọlọ́run ilé ìdìbò àdìgbọ́. ẹwọ ni mọ́tò ẹwọ ni pàfù ẹwọ ni mọ́tò ẹwọ ni pàfù ẹwọ ni mọ́tò àmọ́ ṣe ah, máa wú àyè sí ẹja wèrè rẹ láti bá di fast ká máa start mọ́tò ẹ máa bàbá ìṣá máa lu tiẹ̀ ta tó máa gbé mọ́tò wọ́. bí mo ṣe wà yìí mi ò ní gbé mọ́tò èkó mi. ọba bí ẹja kó wá sọ bíbẹ. ìbílẹ̀ mi àtẹ́jọ́ máa wà. babakirọ́ fi ẹ̀ bọ́ sílẹ̀ kó ẹ̀ sọ mi wàá lù ẹbí já wèrè. mi ò mọ̀ pé ti di ayakìlá yìí ẹ̀ máa bàjẹ́ olórí. kò ní já fún ẹ. kò ní yẹ. Ah! olórí o ṣe ṣíbọ́tò tó bá ṣọ̀ fún ẹ. kò ní já ibi tẹ́mi àti ẹ tilẹ̀ máa ṣubú àbí tí bá kú òbí kò pè mí bá sáà ọlọ́run wà á ka fún ẹ̀fẹ́ mi kò ní dáa fún ẹ olórí burúkú olórí burúkú ayé ẹ máa bàjẹ́. wẹ́rẹ́ bọ́bọ́ tó gun ibẹ̀. mi ò ní kú o gbogbo tó bá fẹ́ ṣe yẹ threatening of life ni màá ṣàjẹ fún. ẹ káàbọ̀ hmm. my dad. don't fi mí lẹ̀ don't touch me ìgbà tó ti kí mi tí mi ò dẹ lóhùn wàá dẹ gbẹnu ẹ dákẹ́ wàá gbẹnu ẹ sọ̀rọ̀ yẹn ni kí n dẹ lóhùn ni. ìgbà tí mo kí tẹ̀ sọ̀rọ̀ náà mo ṣe ní kí n túbìrì lọ́wọ́ yín pé kò sí wàhálà ẹ má bínú báwo ni ìtẹ̀lọ́ ṣọ̀hún dùn. báwo ló ṣe fẹ́ dùn báwo lòun ṣe fẹ́ dùn nígbà tí olórí burúkú yẹn tó ti bribe àwọn adájọ́ kéèsì yẹn ti favour ẹ̀ ọ̀nà ló ṣe fẹ́ gbàdùn àwọn adájọ́ ti gbàbọ̀dè wọ́n ti gbàbọ̀dè lórí kéèsì yẹn. ẹ ó dà pé tí miss wọn bribe adájọ́ o because kò sí bẹ́jọ́ ṣe lè fẹ́ rí tí o bá ti ní good lawyer tó lè defend èèyàn dáadáa. good lawyer will fight for you. good work. yeah. good work Victoria èmi tí mo mú lórí mo sọ pé mi ìwọ tó mú nírú o sọ pé kò mí mọ́. so ìwọ ìwọ náà o ti di agbẹjọ́rò o ń tún ìṣẹ́jọ́. orí ṣe ẹ ẹ wo ṣáà máa calm down. ẹ bí ṣe ń ṣe yìí ò dáa. báwo ni mo ṣe ń ṣe. ẹ ti ẹ ń consider pàgbàlagbà ní ẹ̀ẹ́dẹ̀ tó ń ṣán bí i ọ̀tá ẹ má lọ ṣe ẹ̀rí jẹ́rìí báyìí. kò sí kankan tó ṣe kò sí kankan tó ṣe bíbí mi irú ọ̀rọ̀ òṣìwò ni ẹ so téèyàn bá gbọ́n ta ni kankan ṣọ kò sí kankan tó ṣe bíbí mi ẹ̀hẹ́ eh, ẹ̀hẹ́ eh, Victoria so kí n máa ní sùúrù àbí. nǹkan tí mo tún mí nìkan nìyẹn. kí ló mí. nǹkan tí mò ń tọ́ láti sọ ni pé kẹ farabalẹ̀ nínú eh. èèyàn tó ṣe irú nǹkan báyìí fún yín sìn tẹ bá lọ pàdé ẹ̀ ń ta kẹ má bàjá kankan ṣọ́ra náà ni. all right kí n máa ní sùúrù àbí kí n máa ṣọ́ra ìyẹn ni solution so definitely àwọn pípù yẹn yàn mí jẹ ìwọ náà tún fẹ́ yàn mí ta with bad advice màá jẹ́ kó mọ̀ pé n tóun mọ̀ lòun ti ṣe yẹn n tèmi náà mọ̀ èmi náà wá ṣe é kò sí bí ọmọdé ẹ̀ ṣe lè tètè mọ̀ dájú tó o kódé kò lè mọ àti tètè kọ ebè tó bá tún wá mọ àti tètè kọ ebè kò lè mọ àti gbéṣu tó bá tún wá mọ àti tètè gbéṣu sí kò lè mọ àti tètè jẹ́ṣu èmi ni màá ṣáájú ẹ̀ débẹ̀ ni mo máa jẹ́ṣu yẹn I swear down èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ gbàjà. mi ò jókòó mi ò jẹ nǹkankan I don't want anything. níbo lẹ tún wá ń lọ báyìí. kò sí ìtókùn ẹ. wọ́n dẹ̀ sọ fún mi ẹ wọ́n wọ̀n mi kọ́ náà ṣàánú mi ni ah, tí mo ti rò pé ìgbà tá a ti fẹ́ra wa sílé gbogbo wàhálà àwọn tó ṣe máa ránjú tó máa fẹ̀ fún tó ṣe máa fẹ́ gbogbo ẹ̀ bí ìgbà tá a ti fẹ́ra sílé sìn bí àgbẹ̀ máa kàndà lára ẹ̀ bí ara ẹ̀ máa rọ̀ kò rọ̀ rárá ó tún di mọ́líkì sí lára ni. Ah. Ah. ẹ ṣàánú èèyàn ó lọ́rọ̀ ọkùnrin náà ṣá. ẹ wo bàbá tó bá pé kì í ṣe pé bóyá ti ṣe dáadáa sí mi ni n bá sọ pé ojú tì yín yes in fact ojú ti tì yín mi ò ní láti hide feelings mi ṣe bí ẹ̀yin promise mi pé mo máa win case yẹn mo ti wá lose case yẹn báyìí ṣó yẹ kí n lose ṣó yẹ kéèyàn ní ewé lẹ̀ kó máa fọwọ́ kó mi eh i'm not happy mo ti lose case yẹn ẹ dẹ̀ promise me heaven and earth pé fọkànbalẹ̀ ọmọ bọ́lájì wọ ló máa win case mo ti wá lose case báyìí. Hmm. Hmm. Hmm. àwọn aráàlú wọ́n ṣàfẹ́ yí àbíkú tí í solóògùn dèkì èmi ò mọ mi ò mọ rárá mi ò mọ mi ò tiẹ̀ mọ àtọ́ mi ò mọ wọ́n fẹ́ ya borí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri wọ́n fi àfẹ́ ya borí dèpè nù èmi ò mọ I don't know I don't know and I don't understand mi ò mọ ọ̀dà ṣé o rí ibi tọ́rọ̀ dé dúró yìí èmi fẹ́ kọ́ ọ padà lọ bá dájọ́ wọn tọ́da ọ lẹ́jọ́ lẹ́mìí ni kò wí fún wípé ẹjọ́ tọ́da òun kò tẹ́ ọ lọ́rùn. Eh? bẹ́ẹ̀ni. can you imagine so kí n tún padà lọ kí n lọ pé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn lẹ́mi tó yẹ pé mo ti bà gbogbo nǹkan jẹ́ mo ti balẹ̀ jẹ́ gidi gan yes mo dẹ̀ ti yẹ kó yé ẹ̀ sojè pé adìyẹ ti bà lókun ara ò ní rokun ara ò ní radìyẹ ṣé bówó tó nílò náà so owó yẹn mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣàṣedànù kó má rí ṣe mọ́ káyé ẹ̀ bàjẹ́ bàbá mo fẹ́ kẹ́ bá mi pò ó lògbòlògbòlògbò kẹ́ bá mi mì kó mọ̀ pé ayé kù síbi kan that's just the only thing tẹ̀lé ṣe ṣùgbọ́n ó ti wúni ó ti wúni. òwò rírí iṣẹ́ kó dúró káyé ẹ̀ bàjẹ́ káyé ìyàwó ẹ̀ bàjẹ́ káyé ọmọ ẹ̀ bàjẹ́ kí gbogbo ìgbésí ayé ẹ̀ polúkú mu kí gbogbo nǹkan ẹ̀ má dààmú nǹkan tó kù tẹ̀lé ṣe fún mi tó lè jẹ́ kí n wà happy nìyẹn ṣe ẹ jẹ́ i'm not happy babaláwo tó bá béèrè lọ́wọ́ àkọ́kọ́ are you happy i am happy me Omobolaji, I am not happy about this case. And if I'm not happy, you as Babalawo too, you are not going to be happy because I will not make you happy. Èmi etí ẹ ṣe babaláwo. Adáhùn ṣe lè. Whatever, whatever, I don't, I don't care to know. I just want to be happy so that you can be happy as well. Ẹ̀bẹ̀ mi ló jí lórúkọ bẹ̀bẹ̀. Bàbá tó bí n lọ́mọ lọ bẹ́rìrì bẹ́rìrì lókùnkùn. Èmi làjí tàfà oògùn. Agbóhùn oògùn mọ́ṣogbó mọ̀ngànà àti ibi líle wọ̀ ìyá àjà wo ọwà. I will be happy. èmi tí mo dáadáa ń ṣe náà I will be happy. Are you sure? bẹ́ẹ̀. all of us will be happy. please. ṣé o rí hmm. ẹni rán iṣẹ́ láàbẹ̀rẹ̀ àìbẹ̀rù ẹ̀yà ṣé o rí ibi tọ́wọ̀ dé dúró yìí àwọn tí ń fún wa ní gbódídí sábà yìí ni àdá kan ń bẹ lọ́wọ́ mi tójú tẹ̀yìn ẹ̀ ló fi mú dáadáa sọ́ọ́rí igbó títí tí wọ́n fún wa aṣọ yìí bí n bá mú àdá ìdání tí mo gbé sókè tí n bá lẹ̀ mọ́ igbó yìí tí mo ṣá wá sọ́ọ́rí gbogbogbò yóò sì bíà. ó máa bíà. bẹ́ẹ̀ni ọmọ bọ́lájí ibi awilade yìí ọ̀rọ̀ ti bù ṣe o bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe ọ̀ya gbàdí ìsọwọ́ ọwọ́ àlàáfíà rẹ ni kò fi gbà mọ̀jẹ̀ ọ̀dànù o tó láńróyè àròbó ẹ̀bọ̀rà ti jẹ́ látọ̀pa ìwọ lọ bẹ́lẹ́kún sunkún kẹrù ò bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún ọláróyè ìṣẹ̀jẹ̀ ìwọ lọ bó ní mí sunmí kẹrù ò bó ní mí òní mí sunmí ọláróyè ìṣòfun ọmọkùnrin ìlú ọlọ́fin òlétéńté sórí òsè eléṣè ọ̀jẹ̀ òmu ó sì jẹ́ kẹ́ni jẹ ni mò ń gbé tòfin ẹ̀mí ó yọ lókèrè ẹwà tàrí rẹ̀ fíé fíé fíé ọ̀pẹ̀lọpẹ̀ gíga tẹ́bọ̀rága mojúbà rẹ lágbára mojúbà rẹ èbìtà èṣù lẹ́ẹ̀dúró <laughs> èmi kọ́ o mọ̀ ṣe mí o mọ̀ ṣọmọ bọ́lájí o ẹ̀ sọ oyè ńlá fẹ́ kó o ṣe soj ló rán wa sí ẹ. òun ló rán wa sí ọṣọ́ mi gbọ́. àwa lè jáde ṣùgbọ́n òun ní àdí lòun máa ń fún ọ jẹ ní gbogbo ìgbà ó ní kódà òun jogún ba lọ́wọ́ bàbá tó bí òun lọ́mọ ni pé àdínìrandíran òun ni fún ọ jẹ. bọ́lájí ntọ́ bá ti yé ètò pẹ́ mọ̀ ọ̀yà ó ti yá. yà èṣù lálù má jẹ́ kí ìyá yìí má jẹ́ kí ó jẹ mí gbé má jẹ́ kí ọkàn ẹ̀ sojè má jẹ́ kó balẹ̀ rárá rárá tó bá lọ sílé kó má délé tó bá lọ sóko kó má dóko tó bá lọ sọ́nà kó kú sọ́nà èṣù láàlú kó lọ da ọmọ àìsòjè kó lọ dà láàmú kí wàhálà kó dé bá kó má ní rest of mind gbogbo nǹkan ẹ̀ kó dàrú pátápátá má jẹ́ kíyà ìjà mi gbé èṣù láàlú. o ti rí bẹ́ẹ̀ ọyẹ jalè jalè o ti dà bàǹgbé bàǹgbé láàlú òkìrì òkò o ti gbọ́ o ẹlẹ́gbàrá àtẹ̀bìtà mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ o kẹ́ ẹ sì jẹ́ orí bẹ́ẹ̀ ẹ wò ó ẹ sọ oyè ó ti gbàyàwó ọ̀yà ẹ jẹ́ kó ya ó dòdò kó sì gbé lọ tọmọtọmọ ó ti gbàyàwó ṣọ̀gbọ́n báyìí o wá bá ń jẹ́ kí ṣọ̀gbọ́n ó sún àràlù tọmọtọmọ wo ó ti wá gbàyàwó òwe èṣù báyìí èṣù bá ń ṣe báṣubàṣu ọ̀rẹ́ yìí tí mo wí hùn ó dọ̀rọ̀ gbó ọ̀rànṣẹ́ ọ̀rànṣẹ́ wọn ìwọ̀n ìwọ́lẹ̀ ọmọ Bọ́lájí ó tún kù nìbọn ró kò ah, tó síbẹ̀ èmi ò mú ọ débi kan wọ́n mú ọ délẹ̀ rẹ́sùrẹ́sù wọ́n mú ọ délẹ̀ rẹ́sùrẹ́sù níbi tọ́mọ ti ń sunkún tí ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ rẹ́rìn bí ìyá òun bá rẹ́rìn ọmọ òun ó sì pa yín lójú rẹ̀ ah, wọ́n wulẹ̀ ṣe àníbi táwọn èèyàn ti ń pọnmi sápẹ̀rẹ̀ tí wọ́n sì rí dájú wípé àgbà kún èmi ò mú ọ débẹ̀. mo máa tẹ̀lé yín débẹ̀ ṣe rí tí gbogbo nǹkan tí mo fẹ́ tó bá ti lè possible tí ìyá yóò jẹ́ mi gbé bàbá màá surprise yín màá ṣe nǹkan tẹ́ ẹ̀ expect ní ti dáadáa i swear that i will do it for you. balaji ọya ọgọgọ ọ̀nà báyìí lálá kí n so nso jẹ́ ẹ̀ mọ̀ wọ pàkọ́ rẹ̀ nso ta ni jẹun tájà ń níwájú àwọn wò. alápàníràwé. agbórí ọkà ṣẹbọ. alápàníràwé. agbórí ọkà ṣẹbọ. alápàníràwé. agbórí ọkà ṣẹbọ. ìgúnnugún bà lórùlé. ojú tó lé ojú tó ko. ìgúnnugún bà lórùlé. ojú tó lé ojú tó ko. ìgúnnugún bà lórùlé. ojú tó lé ojú tó ko. ojú mi ti tó lé ojú mi ti tó kó torí mo ti dológbò dúdú etí àjà tí dámọlẹ́kùn dàgìrì wọ́n ní kí n jẹ orógbó mo jẹ orógbó wọ́n ní kí n jẹ obì àbàtà mo jẹ obì àbàtà ọ̀rọ̀ mi yàn pérégede níwájú olódùmarè àdániwáyé báyìí ẹ wá tara ara àwájú wọn èrò ọyẹ wọn gẹ́gẹ́ lòwú aláǹtakùn fún yẹ gẹ́gẹ́gẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́. ọ̀gẹ́rẹ́rẹ́. èrò tá a já sósì. ọ̀gẹ́rẹ́rẹ́. ọwọ́ òsì ló máa ń wà. omi máa ń wáyàn ní ọ̀gẹ́rẹ́ omi máa ń wáyàn ní ọ̀gẹ́rẹ́. ó yẹ ẹ kalẹ̀ ẹ gbé kalẹ̀ ọ̀yá wo bí ngbà. alápàníràwé ọmọ agbórí ọkà ṣẹbọ wọ́n ní ká wí fún ká gbọ́ ní sáwó wọn nílé alára ká sọ̀rọ̀ fún ní ká gbà ní sáwọn lóde ìjẹ̀ṣà àní tó ní bá gbé kámọ́tọ̀rọ̀ ọba ní í sọ wọ́n bá sọ jí gbé o wọn ò tọrọ ọba sọ ọ wàá lọ gbẹ́jọ́ ìfọ́mọ rẹ̀ Dáfídì kó fi da bàbá rẹ̀ láàmú kó fi dàyà rẹ̀ láàmú kó fi dalé láàmú kó fi doko láàmú kó fi dọ̀nà láàmú kéku ọmọ kèbí eku kẹ́yẹ ọmọ kèbí ẹyẹ kọ́mọ èèyàn mọ̀ fọ̀n bí ọmọ èèyàn bó ṣe ń gbẹ́jọ́ sálára ni kó gbé fájèrò kó gbé fáwárangún àga o èmi mo wí bẹ́ẹ̀ bẹ́yìn iwájú bá gẹ́ran èrègé àgbà alápàníràwé ọmọ agbórí akásẹbọ bóyá ọ̀gángán ọ̀nà lálákè sọ o ọ̀gángán ọ̀nà lálákè sọ ọ̀yá gbogbo ibikíbi tó bá ti wà kọ́ ọmọ lọ gbégbé fún ọ̀yá máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ. ah ah ah ah ah ah ah ah, ah, ah. Ah, ah, ah. ẹ ṣe gan ẹ ṣe gan. lélẹ̀ kí ló kí ló kí ló wà lọ́wọ́ ti bá wò kí David kí ló kàn ló wà lọ́wọ́ ẹ̀. stand up and come here now. Abike Abike Abike. o de súnmọ́ ọmọ ẹ o de súnmọ́ ọmọ ẹ. ààrẹ ààrẹ o eriwo mi o. eriwo mi kò lè gbà. mabọ David mabọ. mabọ sílẹ̀ mabọ. Davidi ah ààrẹ eriwo mi o eriwo mi alápẹ̀ alápẹ̀ mo sọ oṣù ẹ̀ mo ní kó lọ gbé. n kò jiyàn ẹyin ẹ sanwó oṣù mi tó àmọ́ ẹ kò sanwó ẹ̀mí mi kò lè gbẹjọ n kò ṣàgbẹjọ ẹ̀mí mi mọ́ ẹ̀mí mi mọ́. ọ̀gá ẹ súnmọ́ ẹ súnmọ́ ọ̀gá ẹ gbé àgbẹ̀kẹ́ Yeah, yeah, yeah, Ọ̀gá ìsílẹ̀! Hey, ọ̀gá! <laughs> go inside now sit and read your books tí ẹ bá pariwo i will make sure you don't go out for break ṣẹgbọ́ you won't go out for your break ṣẹgbọ́ yeah go inside. john read your books if you make noise ẹ ní lọ fún break sit and read your books eh? john sit and read your books. oh uncle. mọ́mi david. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ah, but kí ló dé david tẹ́wá school ẹ wo ẹ a lot ló ń ṣẹlẹ̀ nílé and at the same time ẹ mọ̀ pé àwọn ọmọ wa yìí wọn láìkọ́ máa school bẹ́ẹ̀ yẹn náà. ẹ ṣe rí but ṣe I'm àwọn ọmọ yẹn náà ẹ ní láti máa monitor wọn nílé ṣe teachers little la She ṣe understand from whom ẹ bá train wọn tó bá fẹ́ tó bá yarí tí kò wá school ẹ make sure pé ẹ force ẹ n kò ní gbọ́ o. nǹkan tá à ń ṣe náà nìyẹn àwọn kẹ́mínítì. ṣe má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ṣe gbọ́. ọ̀rẹ́ sà kò ní ṣẹlẹ̀ hope you are good. David. Bye. Oh, my welcome. All right, sir. Imagine go. Oh, wow, wow, wow. <laughs> All right, sir. Can you imagine? be má excursion tí à ń next week. Okay, fine. Uh, make sure you pé sanwó ẹ̀jẹ̀. All right, sir. <laughs> Ẹ ṣé gan-an, sir. Okay. Okay. Ama, ama, ama, ama. Ama, ama, ama, ama. Bọ́lájí. Bọ́lájí. Bọ́lájí. Please bọ́lájí òun dà bọ́lájí. òun dà ah. kó bá ta. olórí burúkú tó pè lọ́kọ̀ òun ni wà mí. wèrè wọn ló pariwo nínú compound mi bẹ́ẹ̀. Ah, ah. wọ́n ní wèrè àti wọ́n àti ìyàwó ẹ̀yin méjì ni wèrè ká ló gbé wèrè. jóná in the first place kí ló dé tó kọ́kọ́ wọnú bíyà. tó gbójú tó gbóyà tó wá pariwo bíyà ẹ ti ya wèrè. ah ìwọ kan ṣe wèrè kí ló ṣe kí ló mú ẹ. bẹ́ẹ̀ni fúnjẹ ọkọ mi kí ló ṣe bàbá yìí fúnjẹ ó ya wèrè. excuse me tí orí ọkọ ẹ tí ò bá tiẹ̀ pé tí ò bá lọ́mà ìwọ tí mo rò pé ó yẹ kó rí ẹ pé look at the way you are talking. okay oh, see, let me tell you let me tell you. sẹ́mi èmi sẹ́gbẹ́ ni sẹ́mi sẹ́gbẹ́ ni. o ti lose respect ah. ṣé ọba ìwọ jẹ́ ìyàtọ̀ respect o ti lose respect jẹ́ kí n sọ fún ẹ yóò wá bí láti wájà. Ah, èmi wá síbi wájà ni o ọkọ mi fi mí lẹ̀ torí mi ò fi ọmọ mi báyọ̀ ṣeré tí nǹkan bá ṣe ọmọ mi nǹkan ah, bá ṣe nǹkan bá ṣe wọn náà. ẹ ti dè máa báyọ̀ wọ́n yín sọ̀rọ̀ ọkọ mi ò ọkọ lélẹ̀ yìí kó sọkọ wo jẹ́kí sọkọ ẹ̀ mo wá síbà láti wá wú ọ̀nẹ́ ni jáwọ́ náà rọ family mi. nítorí àpòṣe tẹ̀lé yọ ó dà fún òkùnfẹ́ tó ti wọ ọpọlọ mi. àwọn wèrè méjì wà gbọ́dọ̀ tó ń fọwọ́ tọ́ mi àbúfẹ́ kí n gba etí ẹ̀ ni. túmọ̀ ọkọ ẹ jàre túmọ̀ ọkọ ẹ kí ni. ẹni tó ń pè ó tí ì dákẹ́ pípé òun náà gbàgbọ́ ya òun máa gbọ́ àgbọ̀rọ̀. ó ṣe ọkọ mi ó ti bẹ̀rẹ̀ sí ní pa ọ̀fọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní pa ọ̀fọ̀ kò sọ́kọ́ tó bá sọ́kọ́ mi. kò ní jẹ́ bẹ́ẹ̀ ni o mad or something. ẹ yóò mad pàwọ́ gbọ́ngbà pàwọ́ gbọ́ pọ́líṣù tàlélè tàlélè tàlélè tàlélè. tó fi fi mí lẹ̀ jáde kí ló ṣe ná wo mi ò mọ ohun tí ó ń dùn nínú aṣẹ́gita ẹ tó ní kóyìnbó wá pàdé òun ló ń wọ ṣé bí owó tó ní lo ti ná yẹn now màá jẹ́ kó mọ̀ ẹ́ pé ọ́fíìsì ló máa dẹ́yìn àpò èmi ni mo máa rẹ́ yẹn. àwọn ọlọ́ máa rẹ́ yìí. kò lè ní jẹ kò lè ní jẹ kò lè ní kò lè já fún ara jà ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò ní já fún ẹ kiri kiri wo jẹ́ kí n sọ fún ẹ wo wo wo jẹ́ kí n sọ fún ẹ kiri kí n lọ bọ́ fún ẹ lọ bọ́ fún ẹ wo jẹ́ kí n sọ fún ẹ when it comes to law mi ò fi ṣeré wọ́ o máa kú sẹ́wọ̀n ni àti wo àti ẹbí àti mọ́nìkò ah, wo wo jáwọ́ jáwọ́ òun mo sọ fún ẹ last one ni mo sọ fún ẹ. o tiẹ̀ wá bá mi nù lẹ́yìn. let's go kí ni onílé lè ayé ẹ̀ máa bàjẹ́ ni. ayé ẹ̀ máa bàjẹ́ ni àti wá kí ló fẹ́ ṣe. má dì mí mú má dì àfúrọ́lẹ̀ ayé wọn ti bàjẹ́ ó lè ti bàjẹ́ olórí. kò ní dá fún ayé yìí máa bàjẹ́ ni àwọn olórí burúkú méjì láyé mi ẹ wá ká mi wọ́n nulẹ̀ ẹ wá ká mi mọ́nu kò ní já fún yín. ẹ máa ṣe sùúrù èmi rò bí ẹ ti yanjú ọ̀rọ̀ yìí o ẹ ò bẹ ṣe mí tẹ̀lé mí sókè tẹ̀ mí sókè tọkọ yìí yín tàn tẹ́kàn ṣe yìí ẹ ṣáà rọra. Victoria máa gbọ́ ọ̀rọ̀ wèrè tó ń sọ so a ti yanjú ọ̀rọ̀ lórí burúkú tí wọ́n ká mi mọ́lé àbí kò jíjẹ mú mu ẹ̀jẹ̀ kí n sọ pé ó ti tán business bí mo ṣe bínú tí wọ́n bá jẹ́ gidi ó yẹ kó máa bú pẹ́trò sórí mi kó ní mi máa tọ́ ọ́ lẹ̀. ẹ jẹ́ kí n gbà yín mọ̀ràn kan bẹ ṣe ṣe ń gbà mí gbẹkùn máa dojú tèèyàn ni ṣé kẹ máa bá ìyàwó yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bàbá sọ nǹkan pa mi máa pariwo máa pariwo ni ẹ bó ṣe mí ẹ bó ṣe mí. ṣé ìyàwó ni wọ́n yìí you are not a good housewife wèrè ní ẹ olórí burúkú wife ní ẹ mo rí dé pé mo fẹ́ láyé mi wo bí bí obìnrin olórí burúkú yẹn ṣe tẹ̀ lọ́kọ̀ ẹ̀ tó tó ẹ kó máa bu pẹ́tíọ̀sì orí mi mo ṣe ń bínú kórìí mi máa gbóná kórìí mi máa tọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ mi ó ṣe jíjẹ mú mu ẹ ti tán mo I swear down wèrè ṣé èmi ló ń wákọ̀ ìwé ọ̀nà inú ilé yẹn máa gbóná mọ́ ẹ bó ṣe sáré wọlé yẹn tó bá sáré jáde ayé ẹ máa bàjẹ́. Mr. Kola ẹ̀yin gangan ni mo fẹ́ direct ọ̀rọ̀ yìí sí ẹ jọ sórí Ọlọ́run ẹ má máa nà àwọn ọmọ kéékèèké yìí mọ́ ọmọ kékeré ni wọ́n tí ẹ lè fẹnu bá wọn sọ̀rọ̀ ṣé mo pé tẹ bá nà wọn gan wọn ò ní lísìn sí nǹkan tẹ̀ ń sọ wọn ò ní mọ̀ ọ́ kò dẹ̀ ní gbéṣẹ́ wa jáde. How are you? How are you? Uh, Sherry, Um, I'm a trained teacher mo dey understand pé eh, a lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ wa but ma àwọn ọmọ ilé wọn gbọ́ báíbù gan dẹ̀ sọ fún wa wípé àyà ọmọdé ni wèrè dì sí ẹgbá dẹ̀rọ̀gùn ẹ̀ kan tó jẹ́ ká máa lọ fún wọn nìyẹn ma. ma like you said ṣe rí àwọn ọmọ yìí they can be naughty sometimes ẹ ní láti rí wọn nǹkan tó máa ṣe ṣe rí àgàgà eléyìí. agreed mo agree pẹ̀lú yín mo fẹ́ kẹ́ rántí pé òfin ìjọba ti sọ pé ká má na ọmọ mọ́ ní school ó ní ṣe bá wọn sọ̀rọ̀ tó máa gbọ́. alátàní àbí mo dúpẹ́ o I appreciate you. Please. Ah. Eh! Chegar, chegar, vou dar o Chegar, vou dar o Mole, mole, mole, mole, mole, mole, mole, a mole, mole, mole, mole, mole, mole, mole, ẹ wo mi ò really understand nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ fún mi àmọ́ mi ò wá lákòókò fún yín kẹ́ fi ṣàlàyé fún mi so wá ṣe yín láǹfààní àti èmi fúnra mi ṣe rí ibi tá a dé yìí pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti sọ ó ti tó ẹ wá máa lọ. Sọjí ẹ̀yàwó ká máa lọ. bẹ́ẹ̀ni mo sọ bẹ́ẹ̀ mo ní ká máa lọ ṣé o ti gbàgbé ni wípé tí àwọn bàbá ńlá yín bá rí wàlẹ̀ àṣà olóró tán máa ń ṣe fún wọn ní ìdílé yín ni àti ìṣe ti bàbá rẹ o sì mọ̀ pé tá a bá ṣe o mọ̀ wípé àní lè sin bàbá rẹ mo wá fẹ́ kó rántí o èèyàn tó bá fẹ́ sin ẹ̀gbọ́n rẹ̀ ní òwò kó gbìyànjú àti má boro rẹ̀ dání àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ẹ wo sá ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ọkọ mi ò mọ bóyá fẹ́ explain fún yín ni ó busy like we are so busy bó ṣe wà yín sí ó ní láti lọ sí vacation ó dé láwọn business trip kan tó wà lórí table ẹ̀ tó ní láti lọ ẹ ẹ òkè ẹ wò ṣé ó máa wá make sense kó wá sọ fún wọn pé torí àwọn family lòun ṣe nílé attend àwọn àwọn meeting yẹn. irú ọ̀rọ̀ wo nu sọ́nà ó wàá dí gágá káàdì yìí ó mọ̀ mọ̀ bí ó yẹ sí ni bọ́ ọ̀rọ̀ ayé. Mr. Gaga wo ẹ jẹ́ n sọ fún yín ikọ̀ tó máa pè yín gbẹkẹ kúrò bí by the next five minutes bí bẹ́ẹ̀ kọ́. Eh, kí orúkọ arákùnrin ti jẹun eh, ọ̀rọ̀ rẹ ò fẹ́ fi taratara yé wa torí à ń wíru òun wíru bóòlù ọ̀sẹ̀ èso òkú bàbá rẹ. ẹ kọ. Ah. sọ bẹ́ẹ̀ mọ̀ awo ló má sọ̀rọ̀. àwọn gàn ah, àwọn gàn. ogọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ wọ ẹ jẹ́ sọ fún yín o torí ìjọ báyìí ni mo ṣe ń sin ajá ajá tó wà nílé mẹ́fà ni wọ́n kára yín kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n á mú yín lẹ́jọ kọ̀ọ̀kan ni wọ́n á jẹ yín ẹ wò wọ́n á jẹ yín ti ebi. ẹ ẹ ní sọ ẹ má yẹ ẹ má ajá mẹ́fà lórí. ẹ ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ ajá mẹ́fà lórí kí ajá mẹ́fà lórí ẹni sùúrù sà you don't have to rush because ẹ lè má lọ ẹ lè má you don't have to rush. o ní láti jẹ́ kó mọ̀ ẹ wo ẹ bá ti lọ ìbò lẹ lead wọn wá mi. èmi ni mo mọ̀ bẹ́ẹ̀ torí aṣọ yín yàtọ̀ sí wọn náà mo fẹ́ sọ fún yín kẹ́ sọ fún wọn next time tó bá wá sí bíbá ẹ̀ fọlọ́pàá kó ogun yìí ẹ̀kọ́ tó ń ṣe lọ́jọ́ ẹ̀wọ̀n tí bá lé imú ẹ̀ ṣe sọ̀rọ̀. à ń kì í à ń ṣà. sọjí ló wò mẹ́ni tó kú. nígbà tí ẹni tó wá ń pe sọjí ọ̀dákẹ́ báyìí nǹkan. sọjí lòun ti bá gbọ̀dá. bí ọmọ èké rẹ̀ tó bá wá ṣu mí kí mi ń kọ́. kábíyèsí kéṣì sí ìlú ìdí a jẹ́ pé ó ṣe ń tẹ́nìkan ò ṣe rí nù. ó di ìjọba fojú ẹ̀ rí tẹ́nìkan ò rí rí. bó bá rí bẹ́ẹ̀ gírò gírò ọ̀wà wa. gírò ọ̀wà wa. gírò gírò ọ̀wà wa. gírò ọ̀wà wa. bá ilẹ̀ yẹ kọ̀ǹké lóko wa. gírò ọ̀wà wa. gírò gírò ọ̀wà wa. gírò ọ̀wà wa. bá ilẹ̀ yẹ o. gírò ọ̀wà wa. Hmm. àjọ wa ni o. kí ni ń bẹ nígbó ń dún màhúrú tó bá panijẹ kọ́ kúkú panijẹ bọ́ọ̀sì panijẹ kọ́ yídùn mọ̀húrú mọ̀húrú mọ́ ni mọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀wọ́ ni ti kẹrẹkẹrẹ ẹ kù kí pẹran tiẹ̀ kó má wọ. bẹ́ẹ̀ni. fọ́nrán wa. alápà alápà alápà báwo bá kéré àwọn agẹni báwo bá dàgbà àwọn àgùntẹ báwo bá darúgbó kùjẹkùjẹ dídé báyìí ra wọlé gbogbo tó yẹ ká ṣe lẹ́yìn rẹ gbogbo rẹ̀ làwa wọ́n mà ṣe àti gbẹ́gunlé bẹ́ẹ̀ làbò sáwùjà àwa bo olúbọ̀bọ̀ tìrì bọ̀ bá bẹ́ bọ́ o àwa gbéra ó dọ̀ lọ́sọ jí ọmọ rẹ àfàlákẹ́kọ̀ké àfàlọ́kọ̀ kòkò àwọn àfàlọ́wọ́ ọ̀rọ̀ gún àga kò jẹ́wọ́ o. ìdí rèé o a wá fẹ́ bí ọ kó o dákun kó o dábọ̀ kó o fiyè dénú kó o já lọ rèé sìnkú rẹ̀. àbí. bá a bá torí sìnkú a sì torí ọ̀run sí. àbí. bẹ́ẹ̀ni. jẹ̀bùrẹ́ awo olùgbẹ́bẹ́. ọba jẹ̀bùrẹ́. láké gbígbẹ̀bẹ̀ lóko sí gbẹ̀bẹ̀ lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ gún ọ̀ lọ́mọ ó gbòye o. àlàpà olóhùn ò fẹ́wọ́ ṣe mọ́ kí ikú jẹ́wọ́ láàrin awo àgbà oṣù gbọ́bọ̀wọ̀ kùdélẹ̀ o. lóko òòlè ìjẹ̀dọ́là ó sì délé ọ̀wọ́ ọ̀rọ̀ mú ọ̀rọ̀ mọ́ tó Have you written yours? Written mine? Yeah. What is this? Very <laughs> new. Ah resignation letter. yeah. ah but why kí ló dé. kí ló dé ọmọ mélòó student mélòó lórí tó wá sí school mo. Milo. mélòó. well wọ́n ṣì ń wá school but then it could be bóyá environment or something wọ́n ṣe àṣẹ ní students in school now. kí ló dé resign kí ló ṣe abẹ́ ti rí ọ́fà mi bò mí. ọ̀fà báwo mi ò mi ò rí ọ̀fà ṣé ṣé èyàn ò mọ̀ wípé ohun tó máa ń gbéjò wá everyday everyday yẹn everyday yẹn ló jẹ́ kí gbọ́ àwọn èèyàn sákòrò school ṣé lè rí èmi tẹ̀ ń wò yìí bí ajé tí mo kọ́kọ́ wá ejò ló I can't even stand it please I want to go ah, tí mo ti wá yìí gan. ṣe ok nǹkan tẹ̀yìn sọ́ọ̀sì ni wípé David tó máa ń gbéjò wá ni wọ́n affect àwọn ọmọ ìṣòfò wá sùn. wọ́n affect ẹ̀ nìkan. ṣé ẹ wá ń sá David ní àbẹ́yẹn sá fún jò. wọ́n eh, whatever mi ò lè ṣìwà ìgbà ọ̀rọ̀ fì mí ni. good morning. ah ah. mọ́mí David good morning good morning good morning. Carol, káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ David just stay there stay there ẹ eh? eh, no no no Mommy David get it sùúrù Sherry, rí to tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ gbà yín lámọ̀ràn kékeré kan ni bóyá ẹ máa David lọ sí school me. Bo ye máa wá school me. fún. like it why omi ò jẹ yín lówó náà. Eh, ẹ lóòótọ́ ẹ̀ ṣe wá lówó mommy David bọ́ kí n explain for yín better bóyá kẹ́ jẹ́ ká lọ sọ́fíìsì mi. ẹ jẹ́ ká lọ sọ́fíìsì ẹ máa bọ̀. Good afternoon. How are you? Fine, thank you. I think you saw the woman that just left now. Um, yes, ma'am. David. David Small. Yeah, the snake Please, as from today on, I don't want David and his family, not only his mom, to enter inside the school again. David has been expelled from this school. Whenever I see them in this school, you will be sacked. They will never come to this school. Oh, better. Never. Okay. I Thank you, ma. Okay, ah. bye. Finally, we rest in this school. Eh? That boy, every time he's always with Snake. Always with Snake. If I see you, David. David. I know what to do. Hey! Wọ́n ní bọ́ tiẹ̀ ṣì ojoojúmọ́ wọ́n yà ká lálá. Wọ́n ní ṣì yà bọ̀ ó ga o. Ọ̀rẹ́ mi ò àṣé lóòótọ́ ló tún dé mímọ̀ gbàgbọ́ pé wọ́n ká àfìbíyàdé ní wọ́n báyìí. èmi ti dé o kódà bí mo ṣe wà yìí mo ti dá dúró pátápátá. dá dúró ah, ah. kí ló dé. Oh ẹ máa bá mi jó kẹ máa bá mi yọ̀ o ah, ah. ẹ bá mi dúpẹ́ kẹ ẹ sọpọ Ọlọ́run ó máa ṣe ah, ojú mi rí tó ṣe bọmọ ọ̀gá mi wà ọmọ ọ̀gá mi ló sọ ara ẹ̀ dágbéjò ṣeré ejò báwa ó yà yìí lẹ́nu bàbá rìn síwájú nù lé eh, eh. ejò wà bá rìn sẹ́yìn ejò eh. bá wúkọ́ àrejò bá sọ̀rọ̀ jù ejò wà ẹ̀rù bà mí n kò rú ẹ̀rí o. ọ̀rẹ́ mi ṣé igbó igbó ilé ẹ sọ̀ràndìsì ẹ igbó. ọgbọ́n òun lè síbi èsì gbó kankan o èsì gbó o inú ilé wa inú ilé tá à ń gbé ẹyẹ à ń gbé wa o. kí wàá lọ jẹ́ ẹ̀rí ṣèṣì. kíkọ́ fẹ́ ṣe kíkọ́ fẹ́ ṣe àpéjọ ti gba lẹ́kàn wọ̀ ah. pé kíkọ́ bí má ní nǹkan ayé dò tó ń bẹ nínú ilé wa yìí yóò tó bí mẹ́jọ. ààrẹ ah, ah, ààrẹ bíi ti bó bá a wà ah, ẹjọ bíi mẹ́sàn bíi mẹ́wàá lájọ ń gbélé. ọ̀rẹ́ mi o àbí ọ̀gá rẹ̀ yẹn ṣoògùn òye ni. ìkà rẹ̀ pa mí ìlàkà ìpẹ́ kú ọ̀rẹ́ mi àmúrísì rẹ̀ ìkà rẹ̀ hmm, ìkà rẹ̀ hmm. ìwọ náà bá ń bẹ̀ ìwọ náà mọ̀ pé bí àwọn olóhùn bá ti ṣe irú oògùn owó bá wọn àwọn àwọn tí ń bá wọn ṣiṣẹ́ wọn wá ah. rédò rédò ń wò jáde ah. yóò wá ṣe báyìí eh. yóò wá fèsì. Eh. má sọ mi èèyàn máa sọ báyìí ah. yóò wá sọ. má sọ mi. má sọ ẹ kẹ ń musa fún wa eh. mo yá kó dédé mo nínú ìlú mhm. kó tó di pé èdò yọ. ọ̀rẹ́ mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ànífojú sunkún ẹ̀. àmì àmì ọ̀rẹ́ mi dé ọ̀rẹ́ mi dé. gbogbo ọmú rẹ kọ̀ọ̀kan rẹ dàbí ìgbẹ́pẹ́. àbí ọmú rẹ kọ̀ọ̀kan rẹ dàbí ìgbẹ́pẹ́. àbẹ̀wò tó jẹ́ ọtí gbọ́sẹ̀ rẹ̀ palí. Ah, ọ̀rẹ́ mi gbòláyé gbàgé ìwọ̀yà gbárù rẹ̀ o wọ́n yà ó ní dúró wọ́n ní dúró. èké. àti wá dé báyìí. bẹ́ẹ̀ ni bá a ṣe wà yìí àgbo mẹ́ta rí wa tá lè dànù a wà máa dà lù. pátápátá ṣàmọ́ túnṣe àtúntò èèmọ̀ ẹ̀mọ́ náà rẹ̀ dàrú èèmọ̀ náà àtúntò. dèjà dàrú ibú tó ti ń ṣòṣì kí n tó eh. dé ẹ wà fún mi ní fáìlì wọn. ẹ sì wàhálà a wà máa tiri kéèsì wọn lẹ́ẹ̀kọ̀ ṣùgbọ́n mo ti lọ́kọ̀ o má sùn wọn kọ̀ mi o torí pé o funfun yìí wéèrè má sùn kọ́ mọ́ mi o torí o funfun yìí o. mi. David. Má. Ọkọ mi, olówó orí mi, ṣó ní nǹkan tí èmi àti dádì ẹ̀ ṣe fún ẹ tó láìkì ni? Rárá o. David, tí mi ò bá ṣe, kí ló wá dé tó wá decide pé ejò ló fẹ́ fi ṣe best friend ẹ? Like why? All of a sudden, kí ló dé tó bẹ̀rẹ̀ sí ń fi ejò ṣe best friend? rárá o pet mi. pet ẹni pet ẹlẹ́jọ́ no now ìfẹ́ mi tó bá yẹ kó fẹ́ pet i will get you one i promise. wọn ò kí ń fejò ṣe pet if you want a dog a cat tó bá fẹ́ ewúrẹ́ mo máa rà fún but you see that snake is very dangerous. okay let me tell you about snake ó wà poisonous ṣùgbọ́n tó má dẹ̀ gbìyànjú ẹni yẹn lè kú òun ní kú lórúkọ Jésù. Àmín. So please, ẹ̀rù ti ń bà mí. Your dad is not even happy. Ṣé mo pé torí tẹ́ni àbí kẹ́sẹ̀ sá kúrò nílé? Oh, torí tẹ́ni. Torí tẹ́ni. Even school ẹ̀ tán ní pé kò má wà mọ́. Ṣé mo pé torí ejò tó máa lọ ń bá ṣe ní school tó ṣe ní pé kò má wà mọ́ torí pé àwọn ọmọ ẹ̀ I mean your friends wọ́n complain fáwọn parents wọn pé bí o máa ń gbẹ́jọ́ wá sí school ló dẹ̀ ń bá wọn. please mo dẹ̀ má bẹjọ́ ìṣeré jù mo fọlọ́n bá bẹ́ẹ̀. mo You sure? iṣọ iṣọ. mo ti lọ. thank you madam mo gbogbo nǹkan tó bá fẹ́ my màá ṣe fún mi. o promise mi pé Be doing ìṣeré mọ́. you know i love you. i love you too So it's a promise that you know, you not play with snakes again. Yes. let me go. If the food is ready, I'll come and call you. Don't play with snakes. Oh, they are very, very deadly, very poisonous. Kí ṣẹlẹ̀? Ọ̀rọ̀ pàtàkì ní ẹ̀mọ́rí wọ̀ ń wò àyàkábúra akarẹ̀ akaṣọ̀rẹ́ amóyàbọ̀ ara sòótọ́ ọ̀rọ̀ o. kí ṣẹlẹ̀. ẹ mo wà nínú ilé látàárọ̀ ẹ kò mọ̀ pé máa sọ̀rọ̀ hmm. mo wà nà lẹ́sẹ̀ yẹn wá ṣe ọya wa ìwọ wa kíde. má bínú ọ̀rọ̀ onílé ibi tó bá ti bá wa láti máa sọ tọmọ ìyá méjì bá wọlé tó bá rẹ́rìn síra wọn wọn ò bára wọn sòótọ́ ọ̀rọ̀ tọmọ ìyá méjì bá wọlé tó bá lejú síra wọn wọn ti bára wọn sòótọ́ ọ̀rọ̀. èyí mi ń wẹ́ bá ṣe jọjọ àyà move from another place to another yìí èdè rárá o ló jẹ́ pé wà from your house you count our house you eat our food from there you waka go lu. ọ ìka rẹ ó sì bẹ̀rù ọlọ́run ó sì wá sọ di matthew dìdówó pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ó sì gbé mi sínú rẹ́kọ̀dù ẹ dá o ẹ dá o. ṣe sùúrù ibi tá à ń lọ kọ́ nìyẹn. ṣe ń sọ sọ̀rọ̀ mo mú lábàá nìyẹn èmi wò ó pé ìta fi ń fìdí gbòdì tá à ń fìdí gbòdì mi kúkú padà sékòó ó ti gba champion mọ́ wa lọ́wọ́ àwọn tó ọ̀rẹ́ wa wà lè kọ̀ọ̀rẹ́ àárẹ̀yàn yọ̀ mọ́. abẹ́bí ẹni bí màá rí ẹ kí n padà sí ìlú ejòlá nílùú afáyàfà lọ́hùn kéde òṣọ́ mi pa ìkàrí ẹ ó ti mú ẹ. Àbíkẹ́ òótọ́ ẹ ní o òótọ́ ó fọ́ padà by the time wọ́n padà sẹ́kọ̀ọ́ wọn ọ̀gá rẹ̀ ọ̀ká find solution wọ́n mọ̀ pé ọ̀nà jàǹkànjàǹkàn ẹ̀ ọ̀gá rẹ̀ ẹni ejò by the time you go there solution ti happen o hmm. padà sọ́dọ̀ ọ̀gá rẹ̀. Hmm. èmi mọ̀ pé ó ti sú yín oúnjẹ ọjọ́ méjì péré ọ̀sẹ̀ kan èmi o. rẹ̀ ṣọjọ́ méjì ọ̀sẹ̀ kan hmm. èsì wà là èsì wà là àpẹ ẹ má rojọ́ kí n padà lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀gá mi ìyẹn gangan. ẹ ṣe pé kí òun mi o àwọn ẹrù ló ń bà mí bàbá débẹ̀ lẹ́sẹ̀ yìí bẹ́jọ́ bá pàdé olúwẹ̀ lẹ́nu géètì nípa máa ṣe. èjò lè ṣe é wọ́n ah, máa wá sọ àwọn àlẹ́yìn àdúrà la máa máa gbà. ọwọ́ èpo gidi lẹ́yìn. èsì wàhálà sí ẹ torí tèrè mi wù kàrẹ́ mi worí òkè mi ké gbàdúrà àdúrà mi ké gbà èsì náà yẹ kéjú àbí ọ̀rẹ́ mi. bí hmm. iṣẹ́ àpadà. bẹ́ẹ̀ni káwọn náà mọ̀ pé ah, ọ̀rẹ́ mi wà lẹ́kọ̀ọ́. mo ti náà tán ah. gbogbo ilẹ̀ ti dá kí n padà kí n lọ ṣiṣẹ́ wá ọ̀rẹ́ àbí báwo kó lè fọwọ́ dé bẹ́ẹ̀ hmm? ẹ kí wọ́n máa fìdí bòdì ń bí. èsì wà láà ó lẹ́ni ẹ̀ fi jọ n kò lè sọ kọ̀kọ̀ tí iṣẹ́ padà. padà padà. ọ̀rẹ́ mi o abis Lagos town abis abike abike ara kọ mi tó bá jẹ́ di ìbá. ojo lábàbà ẹjọ ti ṣíwájú. o understand situation tí mo wà mi quit marriage yìí ó ti sú mi nǹkan tó tí mo fi lè sọ fún yín pé ó ti sú mi ó ti sú mi. Vic kí ló sọ́ọ̀sì náà ní ìgbọ́ ẹ dáadáa ó dà pé òun mú mi ṣeré ni náà ó ṣe kí ni ó sú ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah, ó ṣe máa ń sú ẹ má mú ọ̀rẹ́ mi mo ń ṣeré o tọrọ mo sọ fún ẹ because mi ò tiẹ̀ understand nǹkan tó ṣẹlẹ̀ o mọ̀ pé wà ní tẹ́lẹ̀ náà you understand bí kò máa kanra kò sọ̀rọ̀ kan kò da ọ̀rọ̀ mẹ́wàá lẹ̀ fún ẹ kò máa fẹ́ ju gbogbo nǹkan ẹ̀ ó kàn mú kíkó kíkó kíkan kíkan kíkan ni ṣùṣe wá ní nǹkan tó fẹ́ jẹ́ gbogbo ẹ̀ worst divine sí ni pé for the past three months nsìn tó wà ti business partner tó ṣe business kan tí gbogbo ẹ̀ dàrú ah ọmọ ìmú mọ nǹkan tó jù mí rí tí n bá bèèrè lọ́ọ́ pé ṣé máa jẹun wàhálà ni tó bá ní kó mu nǹkan wàhálà ni tó bá ní kó gbọ́ máa pariwo ó kàn ná gírí ó ń pariwo ni ṣé kí wá kú síbẹ̀ ni ẹ̀rù ń bà mí náà because mo kàn imagine pé pẹ̀lú ariwo tó ń pa tó ń nà tó ń pariwo tó ń fẹ̀ fún kiri yẹn kó kàn di ọjọ́ kan kó kàn gbé studio kó fọ mọ́ mi lórí kọ́ta mi gbàbẹ̀ lọ kọ́ máa kọ́ rí pé ó ti lọ o àti dágbére bó ti lé mi ò dé níbi tí mò ń dágbére fún yàn kankan mi ìṣe so irú yìí náà bẹ ṣe máa jókòó kalẹ̀ tẹ́ máa sunkún òṣì nìyẹn ìwọ náà lè mọ̀ kí ni marriage tí ò bá ti work kéèyàn work out ń bẹ́ẹ̀ ni that's just the best thing. Vicky Vicky Vicky ọ̀rẹ́ mi. ọ̀dẹ̀ ni wọ́n bí ìgbìjà rẹ̀ tó ń kó tó bá fẹ́ sọ. wo ó máa ní problem. Ah, problem wo ló fẹ́ ni mò ń gbọ́ ẹ. yes jọ àwọn tó wá síbi wedding kí ló fẹ́ sọ fún mi. wedding wedding. yes. ẹ marriage dey work ni dey work out yes pẹ̀lú bá ṣe mú aṣọ one fifty thousand tí wọ́n mú nínú owó ní bílù ṣe rí tó tọwọ́ bàpò tó mú owó tí wọ́n ra one fifty thousand ìyẹn nọ́mbà wa nọ́mbà two ṣé mo ń pé ń jọ wedding yẹn àwọn tó nasdet nasdet ẹlòmíì ìdálàbò ara ilé mi. má pààrọ̀ yẹn kò dẹ̀ ò dẹ̀ sọ bíi pé gbogbo àwọn tó wá sí wedding mi ló nasdet àṣé bí mrs sajé wọlé ni and bọ̀bọ̀ tó wà àwọn driver àwọn ló ń tẹ fóònù so má mix ẹ̀ up kí ló ń ṣẹlẹ̀ gangan. jọ kí ló fẹ́ sọ fún mrs sajé wọlé yìí wo marriage ò pè mí ni mo dẹ̀ kúrò ń bẹ̀ tó mò ń ah. ranjú sí i ń sọ̀rọ̀. kò possible kò possible ó máa ní problem problem méjì ló máa ní ṣó mọ̀ ṣá. mò ń gbọ́ problem tó fẹ́ níṣẹ́ mò ń gbọ́ ẹ̀. ṣó wípé tó bá ti ra mọ́tò nílùú òyìnbó tó gbé dé nàìjíríà tó kún bọ̀ àbí tuntun ni nǹkan tó bá fi lè wá mu tí wọ́n wá gbé dé nàìjíríà tó wá gba plate number sí tó fi sí tó tún wá yọ ó ti di àlòkù Nigerian use kí ni mi understand. nǹkan tó túmọ̀ sí ni wípé àlòkù nàìjíríà. ní ẹ torí kò ń ṣe mi because o kàn ń sọ̀rọ̀ ní o sínú wọ́kọ́ ló wà nínú position tí mo wà èmi ni mo lọ sọ̀yọ̀ ni mo tọ̀yọ̀ bẹ́ẹ̀ mi lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi nǹkan tó túmọ̀ sí ni wípé tí obìnrin bá fi lè lọ́ọ́lé ọkọ tó padà ó bímọ síbẹ̀ o kò bímọ síbẹ̀ o wàláì kò ń ṣe kò kí ń ṣe tuntun mọ́ ó ti dàlókù ó ti dàlókù mẹ́ẹ́ alókù nàìjíríà ni ẹ kò sọ́kùnrin tó máa rí ẹ tó máa treat ẹ bí ọlọ́mọge. yes. ẹ kàwé ní òṣèlú nǹkan tó ń tẹ́ láti sọ fún mi sí ni pé o bí ẹni tó bá ti marry àbí ti marry jẹ ò bá wọ̀ tó bá kù nílé ọkọ yẹn ó ti di fẹ́ẹ́ lùz yẹn. yes. <laughs> Ah. torí ẹ̀ wá gbà gẹ́gẹ́ bí àgbélébù ẹ̀ ni o ó dẹ̀ ti rí oko kúnlẹ̀ kó tó gbẹ̀pà sí o níjọ́ kìíní àná mò ń sọ fún ẹ ìwọ àtàwọn ọ̀rẹ́ mi mò ń sọ fún gbogbo yín mo ní pé bọ̀bọ̀ yìí ò dáa ẹni rárá òun ó da òun ní ah is the best ẹ eh, is the man of kìnnìkan kìnnìkan òun ní sìn yìí ah. ó máa manage ẹni gbogbo a manage ara wa ni o nàìjíríà go ò da a manage ara wa ni hmm. ó máa manage ẹni mẹ́rin jọ torí ọlọ́run fẹ́mi lóúnjẹ mo fẹ́ jẹun ibi tó máa wà ní. problem wa. problem gidi gan. ọ̀rẹ́ mi problem wa lóòótọ́ kò pọ̀ ju ara lọ jọ torí ọlọ́run ṣó lóúnjẹ lé èmi fẹ́ jẹun dídé kó fún mi lóúnjẹ wàá má ọkọ ẹ̀ ni. Tọ́lá. ọkọ mi mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ báyìí ó ti sú mi o i'm tired. tí bá ní kò sọ lè mọ parọ́ ni ó ti sú èmi náà eh, kí ni mo mọ tá máa ṣe ń sìn. but this is Mr. Bolaji of a thing èèyàn burúkú ni máa yẹn èèyàn burúkú ni máa yẹn ẹni bí ni i'm very sure pé màá yí mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí èèyàn burúkú ni máa yẹ we need to do something about this, all this issue. ṣe ìgbà tí màá fi dé station ọlọ́pàá ní láti máa sọ fún mi pé mi ò ní enough evidence láti mú máa yẹ pé òun lọ́rùn ẹjọ́ sí wa. so what do you want about to do? mi náà mọ̀ pé spiritual problems ní gbogbo eléyìí please ọkọ mi jọ ó ṣe nǹkan just do something torí ní gbogbo ẹ̀ báyìí kò sí eléyìí tó dùn mí jù ọ̀rọ̀ school lọ́mọ mi mo fẹ́ kọ́ ọmọ mi padà lọ sí school kó lọ máa bá àwọn ẹgbẹ́ kó lọ máa bá àwọn kàwé school i'm tired please do something do something please. i'm tired too but ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe náà ni. kò sí wàhálà ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. ṣé kí n ṣe kó tún bọ̀. bájẹ́ ò sọ̀kalẹ̀ o kó má lọ gbé jù wọn pọ̀. látẹ̀ kó kó o dẹjọ nítorí òun lọ́wọ́ dáríbi ẹ̀sùn jẹ àbúrò ló jẹ́ sí ẹ ṣé nítorí kọ́ máa sọ pé ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ lẹ́yìn pé ọ máa ń pè é lọ́rẹ̀ business ló dá yín papọ̀ wọn náà dẹ̀ mọ̀ fúnra rẹ̀ ó lé tó yìí ó kì í kàkà tẹ̀gbà ló ṣe lóòótọ́ ló ṣe wọ́n dẹ̀ pé ẹ dẹ̀ máa settle ẹ̀ amicably very easy bọ̀rọ̀ tó bá ti ń di ọ̀rọ̀ pé ọ̀rọ̀ lórí ọlọ́mọ ẹ̀rù ń bà mí o ìyẹn lè o ibi tó fẹ́ gbà yọ sí wọn yìí mi ìfọwọ́sí ọkọ mi ó ti le ju ọ̀rọ̀ wọn là ń sọ ọ̀rọ̀ tí yóò bá ti ń fà tó bá ti di tọlọ́mọdé èmi máa ń bẹ̀rẹ̀ mi fẹ́ wà láò kó lè tó yẹn náà. ó le jù bẹ́ẹ̀ lọ Victoria abikí lórúkọ ẹ̀ nǹkan tí mo fẹ́ kó sọ gangan ló ti sọ yẹn wo ìyá tó ní agbára jù lábẹ́ ọ̀run ó máa jẹ ó máa jẹ sóje ó máa jẹ ọmọ ẹ̀ ó máa jẹ ìyàwó ẹ̀ ó máa jẹun fúnra rẹ̀ yes I promise you that gbóná. ọkọ mi kò lè tó ìbò èmi ṣáà eh. pé kò má. no no no don't touch me eh. ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn màmá bẹ́ẹ̀ náà ni. Victoria èmi rò pé ìyàwó alálùbáríkà ni àṣé òtí ẹ̀ kì í ṣe ìyàwó gidi yes gbogbo àwọn ìyàwó alálùbáríkà tèmi mọ̀ nígbà ìṣòro nígbà ìpọ́njú nígbà tó bá ń dùn nígbà tó bá bad wọ́n máa dúró tọkàn ìwọ òdúró tèmi wọn ò kì í ṣe obìnrin gidi yes ìyàwó ẹ̀ sojè ni ó dúró ti family ẹ̀ gbogbo àjẹ tó gbà ó fi support ọkọ ẹ̀ gbogbo tọkọ ẹ̀ bá ṣe ló dá lójú ẹ̀ ìwọ ẹ̀ bá support mi àjẹ thirty three ten wèrè tó gbà àjẹ tó yẹ pé àjẹ oníbàárà kò máa tọrọ owó by the time tó bá fẹ́ tọrọ ló máa pè mí ọ̀ní darling sùtì orúkọ burúkú tó wà máa pè láyé ẹ̀ don't ever give me such advice in your life any longer okay kò jẹ́ kí orí ẹ̀ kó pé kó mọ̀ kó tó ń ṣe òkì ń ṣèyàwó gidi obìnrin burúkú ni ẹ má advice bẹ́ẹ̀ wọn láyé ẹ̀ mo tún sọ I repeat láyé ẹ̀ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ you are mad woman. Ah! agídí náà ni ó mọ máa bá wọn sọ̀rọ̀ ní gbọ́ tó bá bọ́ síta ń sì tọrọ forí kó jẹ́ káríwọ̀ òun ní àwọn obìnrin náà lọ bàdá lé lórí à ń sán sìn ẹ̀yìn ẹ̀yìn máa fìyà jẹ wọn máa fìyà jẹ wọn abiyamọ lèmi náà o mi ò dẹ̀ mọ̀ bí táwọn ọmọ mi máa dé lọ́jọ́ iwájú ẹ́ á ah! wàhálà pọ̀ mo kò ní gbọ́ kò tiẹ̀ bá gbogbo mú lèèyàn jẹ́ ni ah! a tún bẹ̀bẹ̀ wàhálà tún wà ń bẹ̀ èmi èmi èmi àjẹ thirty three ten ó ní iphone. délẹ̀kùn lè ń bẹ́ ṣíṣì yìí wàhálà ta ló wà nù lé o ta ló ń bẹ nù lé lè bẹ nù lé o lè bẹ lé o ẹ ká sọ ọ̀gá ọ̀gá màdàmú ta ní bẹ lè ṣé kí ẹ ṣe yàn lè wà lọ lè bẹ lé o. kí n lọ wọnú lé lẹsẹ yìí kí n lọ tẹ kálíwù mọ́lẹ̀ n kò wọlé o. Ha! Dáfídì! Ìwọ wà! Kí ṣì ẹ ọkọ̀ gbọ́ ohun mi látàwọn tí mò ń pariwo káàkiri. Màdàmú ń kọ́. Ṣé bí nǹkan tó ń bẹ̀rù nìyẹn? Bẹ́wá. Pé kí ni wàá máa sọ bá a? Má máa sọ bá a. Kọ́ bẹ́wá bẹ́wá. Àìkà rẹ̀, o ṣe lè ná o ẹ́ àbíkẹ́ tiẹ̀ báyìí. Jagunlabi ejò mo bẹ̀ yín o ẹ ṣàánú mi. Àìṣẹ́jọ́ mi ọkọ bá mi wà o ẹ̀ṣẹ̀jọ́ mi ọkọ bá mi wà. Ẹ ṣàánú mi kò ẹ̀ṣẹ̀jọ́ mi ẹ̀ṣẹ̀jọ́ mi o ìkàrẹ́ wà ìkàrẹ́ àtàbẹ̀bí. N kò ní padà wà mọ́ títí láíláí títí láíláí títí láíláí ọlọ́run. Hey, ayé mi o. Daddy, photographer yìí ni his name is Bola. Okay fọ́ọ̀mù olóńgbò. mi ì ṣàṣetì rí náà. I can't get over you. ìgbà tó ti pàdé bàbá ńlá wèrè olórí burúkú unfocused man ṣàǹfààní photographer yẹn. tó bá ti wá síbi iṣẹ́ a padà sílé and she's a single parent. obìnrin where's your pride as a woman. God, don't even dare lie to me again. Don't even try it. Yeah, yeah, yeah. Oh, boy fàwọ̀rajà gbogbo ẹja jíjẹ ni àgàgà àwọn ẹja tó gbó yàtọ̀ sáwọn ẹ̀sìn wẹ̀rẹ̀ pẹ́ẹ́rẹ́ ẹja lódò ó wẹ̀dọ̀wẹ̀dọ̀ délé olúwẹ̀rẹ̀ túnitúni ọkọ̀ ọ̀pọ̀ lójú ó gbé àgbọ̀dọ̀ ẹja ilé ewu wa kàkà tó ń àwọn lọ́rùn ẹ wò ẹ má jẹ bẹ́ẹ̀ sinimá ti tó ẹja ńlá kọjá àfẹnuròyìn ẹjọ it's Joseph Momodu Victoria Adébóyè Akim Ọ̀gárá Mímísọ́lá Daniel ní díà lawrence àyànlá odúbẹ̀là darasimi ọmọṣẹ́yìn dúpẹ́ sàlàó diva gold jeremiah heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìtàn àkọlé ẹ̀mí ẹja ńlá sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan tó ń bọ̀ lọ́nà o ìkọ́ni kàràkútà ìkejì ní kúyẹ̀ ẹja ńlá làkọlé eléyìí tó jáde yìí. ọmọ ọmọ wọlé lọ ta tí wọn mẹ́rin fi ọ̀sẹ̀. sí kí wọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni iṣẹ́ tó naṣẹ́ pani àwọ̀ tó wò ní bẹ́ẹ̀ ọ̀làfkò adéolú ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹyẹ gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bá ìdúró ń kábíyèsí láti ìsinsìnyí lọ mo fẹ́ kẹ́ ẹ máa gba àṣẹ lẹ́nu mi three million ni mo ṣètò sílẹ̀ fẹ́ni tó bá pa á lóbìnrinbìnrin. ó jọ pé mo ń gbé nǹkan kan mi. ọmọ tó ní kí ìyá ọmọ sùn ni òun náà ní fojú korun. ilé o. jẹ́ àbẹ̀ ni ó lọ́ dìde o. má ti tún ọ̀yẹ̀ kú àwọn orúkú mọ̀dá gbà òdùdù kú ni wọ́n lọ wọ́n péjọ pàtẹ́ kú ni ló tẹ̀ jìbò mẹ́tò torí àpọ́pọ́rí orí ẹ̀ ikú gbọ́ ọ̀hún bíi gàtẹ́ ikú mọ́ kàṣẹ kẹsẹ̀ ó fèrè sọ́kọ̀ fà odò yóò yẹ kú tí ó yẹ kú lórí ìyálóde tí bẹ́ẹ̀ kú tó wèrè lórí ẹ̀ ìyálóde tó bá kújà tó mú kú lẹ́rú. àti gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ lóògùn ọ̀fẹ́ o. ṣé wàá lọ ní gbogbo oríkì tó tó báyìí. bá ó sọ sẹ́yẹ̀rì ikú tó fẹ́ padà díẹ̀ gólóbà ó sọ àgbàlá olóògùn léwúrẹ́ kí ló dé tí ìyálóde òjẹ̀gùrì àwọn olùgbẹ́bẹ̀ sinimá yìí ti gbóná ju ọ̀yẹ̀kú làkọ́lé ẹ̀ a movie written and produced by Victoria Kọ́láwọlé directed by Muideen Ẹ̀sáìdé starring Victoria Kọ́láwọlé Ọdúnládé Adékọ́lá Ọláníyà Fẹ̀yà Sanyẹ̀rì Abẹ̀rẹ̀ Àgbọ̀ntúndé Ọláníyà Victoria Adébóyè Adéyàmíngò Ọpẹ́ Òkúọlá Àyọ̀lá Olùbẹ̀là Sọ̀díkọ̀ Gẹ̀dẹ̀ Jeremiah Heritage Ṣùkọ́lá Ọlátúnjí Janike Mutiwa Adélúgbé Ìṣáná àti b bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pè àkọlé ẹ̀ ní ọ̀yẹ̀kú ẹ tó kú ojúlọ́nà àwọn sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ọmọ ìyá àjẹ́ àtẹ́lẹ̀ tá a pàkọlé ẹ̀ ní àmọ̀pé onírẹ̀sì àwọn yẹn ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o ọ̀yẹ̀kú làkọlé eléyìí gbóná retireti ó da jìnnìjìnnì bọ́dà yàtọ̀ ó ti jáde ẹ̀ tètè lọ ra ti yín o ọ̀làsíkò adé orí ọ̀kẹ́ òjọ tẹyẹkẹyẹ ta ló fẹ́ bẹ́ẹ̀. níbo kábíyèsí ò tó bẹ́ẹ̀.